èmi ò tiẹ̀ ní opinion kankan lórí ọ̀rọ̀ nǹkan tí Saoty Arẹwà sọ wípé ó ní ọba ìmáàmù kì í ṣẹgbẹ́ ọba èmi ò ní opinion yìí báwọn ọba yẹn wà láyé àbí gbogbo ọba tó bá ti ń sọ pé àjèjì ló dáa onílé ò mọ̀ ọ́ ṣe òun náà máa padà dẹni ìtàn ni òun lọ̀rọ̀ àwọn kábíyèsí wà ó lójú mo rí bàbá mi kábíyèsí kan tán jáde tán sọ̀rọ̀ nílàkàyè ẹ ṣé bàbá mi kẹ́mi ọláògùn wọ gbogbo ìgbà tí ẹ bá ṣe ń ṣe mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé Saoty Arẹwà tẹ́ ń sọ ìṣọ́mọ Yorùbá ni ọmọ ìlú bo ni ọmọ agboolé bo ni wọ́n máa ń pè wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán láwọn kọrin Yorùbá tán jẹun lára Yorùbá àmọ́ tó bá ti di bí ọ̀rọ̀ kán rántí ilé títí wọn wọn á kẹ̀yìn sẹ́yìn yorùbá tó ń jẹ lára yín ọlọ́run ọlọ́run máa yẹ kẹ́yìn yorùbá padà ṣàṣedànù nínú ayé yín o gbogbo ẹni tí yorùbá ti kí ń pọ́n ara lé ẹ̀ lè tó jẹ́ pé ará àta ló máa ń pọ́n lé irú wọn máa ń padà ń dẹni ìgbàgbé purely ni kò sí nǹkan kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Saoty Arewa kódà mi ì ní bu ó tó sọ náà ni ìbáwọn ọba òun wà láyé ọba tó bá sọ pé nǹkan tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ kọ́ pé ẹ filẹ̀ Yorùbá hàn gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Yorùbá àṣebójú ayé wa lọ́ba kan ṣe lọ kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè ìgbà wo ni Saoty wà ní sọ bẹ́ẹ̀ ó mọ nǹkan tó ń sọ náà odidi ọba mo mi ò lè mi mo mo wo ọ̀rọ̀ yẹn mo wò pé ah àwọn tó ń dé adé ń sìn adé òun má jẹ́ ń sọ̀rọ̀ mi ì fẹ́ ṣe ẹnìkankan mi ì fẹ́ ṣe ẹnìkankan àmọ́ kò sí nǹkan kan tí mo máa sọ Saoty tó sọ bẹ́ẹ̀ náà ló sọ bẹ́ẹ̀ ṣé tí bàbá mi ò bá gbé mi wọ́lẹ̀ níwájú ẹ̀ ṣé èèyàn kan wá lè gbé bàbá mi wọ́lẹ̀ níwájú mi ni kò tó bẹ́ẹ̀ tó bá yẹ pé ibi tó ti sọ ó ti jẹ̀gbá tí bíi four hundred ẹ rí i pé ẹ̀ẹ́nì rẹ lòmíì kò sọ bẹ́ẹ̀ mọ́ ẹ tún wá wáwà àwọn ọba yẹn fún wọn níbi three months four months tó bá ti ní anniversary tán fẹ́ ṣe àwọn tán ní wọn ọba ò jẹ́ nǹkan kan yẹn náà máa pè kódà tó fi dórí irú mi tí mo nífẹ̀ẹ́ gan wọ́n ń gbọ́rin Saoty Arẹwà wọ́n láìkì wọ́n láìkì Saoty ṣé láwọn tó bá ti jákọ ni wa wọ́n máa ṣe yẹsà fún wọn wọ́n á máa fọwọ́ rẹ yín lórí díẹ̀díẹ̀ dọjọ́ tí ìyàwó kàn wọ́n náà wọ́n mú ìyàpá wọn dè wọ́n wọ́n sì fọwọ́ ra wọn lórí nítorí wọ́n mọ̀ pé táwọn bá kọjú ìjà sí wọn àyìn aráàlú máa dìde so wọ́n wọ́n wá rò pé tó bá ti finish àwọn aráàlú tán tó bá wá ká àwọn akọni yẹn tán rèéyàn gbèjà wọn mọ́ wọ́n mú wọn balẹ̀ iṣẹ́ ọpọlọ nìyẹn ṣèbí tàfọ̀já nìyẹn ń bẹ̀ yẹn ẹ wo èmi ò mọ̀ ń pa ẹ̀ o àwọn tèmi ti gbowó lọ́wọ́ ẹ̀mí ń jóṣẹ́ wọn ẹnu iṣẹ́ tòun lòun wà tóun ti sọ pé ìmáàmù ju ọba lọ so ẹnu iṣẹ́ tèmi náà ni mo wà ń sìn ìkan nínú iṣẹ́ mi rèé àjọ ń kọrin náà ni àmọ́ Eh, yorùbá nation ó sì jẹ́ kí nǹkan ṣe bákan díẹ̀ mi tí gun stage so ìbẹnu eléyìí tèmi sì fi ń pawọ́dà yìí náà ẹnu ẹ̀ mú wá yìí ibẹ̀ náà lèmi náà ti sọ pé ah bọ́dá Saoty Arewa ẹ̀gbọ́n ọ̀rọ̀ yẹn jẹnu yín lọ bọ̀ mi tó gbèjà àwọn ọba mi ìdẹ̀ tó gbèjà ọlọ́run àwọn ọba yẹn wà láyé náà so kàn gbèjà ara wọn kò jù wọ́n ti sọ̀kò sóru lè tàwa náà àwa náà ti jẹ́ ṣèbọ̀ ọjọ́ rèé bí àná ní DSS wá náà wá ṣe bó ṣe wù wọ́n lé akọni bẹ́ẹ̀ so ìgbà tó dẹ̀ tó bá ti kàn yín náà ó ń yí ni wọ́n máa sọ sáwà táwa bá ti kàn wọ́n á sọ sẹ́yìn náà ẹ̀yin kábíyèsí so wá kù sọ́wọ́ yín tẹ bá ti sọ pé àwọn ọmọ yín ò wọ́n jẹ́ nǹkan o àwọn ọmọ yín náà ó kà yín sí pé àyàn hàn bu bàbá wa lójú wa